إن الحمد لله <coughs> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا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 وكل مقدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الكرام جمعني الله وإياكم في مستقر رحمته ونسأل الله تبارك وتعالى أن يتغمدنا برحمته الواسعة نسأل الله العظيم رب العرش الكريم أن يرينا الحق حقا وارزقنا اتباعه وأن يرينا الباطل باطلا وارزقنا اجتنابه ونقم الله تبارك وتعالى أن يجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه يا ذا الجلال والإكرام اللهم افتح لنا أبصارنا وافتح لنا آذاننا لسماء, أحسن القول يا رب العالمين ya kọ́ mọ́rí àwọn alhamdulillah ọmọdé àná mẹ́wọ́rì adìní ka yìtú ẹ̀kọ́ yà adìní ya mẹ́ka yà yín ní ẹ̀kọ́ yà mẹ́rẹ̀ kàkà ìlà ẹ̀rọ ìmì nyìmá ọ̀bẹ̀ta ní àwọn ọmọ àná àwọn kọ̀ọ̀mù nínú àkàwọn ẹ̀rọ ìwò adìní nínú adìní nínú ìjà rẹ̀ ẹ̀ èlò rẹ̀ ní ẹ̀nà kọ́kọ́ àtọ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀lù yà ni. wọ́n wá dẹ̀rẹ̀ mẹ́ra ẹ̀yà ní ìzòlè hijja ọ̀rọ̀ náà ẹ̀rọ ní hajj nítorí yóò lẹ́yìn ní december december yóò lé ẹ̀dáwọ̀ ẹ̀wọ̀ ẹ̀dáwọ̀ ọ̀rọ̀ mọ̀ yìí yàrá ní ìzòlè hijja ọ̀gbìn kan náà ta aláwọ̀ náà tọ́kọ́ lọ́nù عنكم ركع القرآن إن عدة الشهور عند الله اثنى عشر شهرا يوم خلق السماوات والأرض ومن قبل سرعوها ɛnɛ yi da ne mɛ ɔwɛ ba kuma ɔwɛ lɛ bɛ ihɔ nɛ tó sáma ɛyɛ ba tètè sùn ba ihɔ nɛ ɔmɛ lɛ tɔwɛ lɛ ni lomori ka mi na aruba ti tsoro a nye ɛna ayɔ nɔ n'a kaka ɛnɔ nɔ ɔwɔ abe yi si omo yɔ ɔlò ni fala tó ti mo fi hin na fosoko ni ni ɛnɛ wɔ abúmìlì nne inú wẹ̀ nínú kònyára nínú ọ̀nà ìlànà aláwọ̀dùn hijja dókòrí mẹ́ta ìlànà dókòrí mẹ́rin ọ̀rọ̀ tó lọ́dún hijja na ahọ́rọ̀ ya ìlànà ẹ̀nà náà zẹ̀tẹ̀ yẹnu ọ̀làwùn dé ẹ̀hán ọ̀p nínú ìlànà náà mẹ́ka àbákúrẹ́ ní àmẹ́dẹ̀rẹ́ na ẹkún ìyàwó pàápàá ẹni wọn lọ́nu ọmọ mi wàá kàkà wọlé fàjìrì wàlá yà lè nàṣà ọmọ mi kàn lọ́wọ́ sí ọmọ mi fàjìrì ẹni ó ti yẹ kú àti ìràwọ̀ ẹkún ìyàwó kuma ẹnìkẹ́ kún ìyàwó pàápàá zòlíjà ànìkẹ́ abdullahi ibn abbas hadrul umma turjuman al-qur'an radiyallahu anhuma anu kọ́ mẹ́gáyé àti eh, sahabiyana wa ridwanullahi alayhim ajma'in zai wuri mai rikiku ya yi kwakwalon don ke musulman alaihi wasallam da kanika wallahi a ainihin na kwanar yan na biya ga min da na hukumar gogoro yan yan yana gore hukumar zuru da mai na koya wannan da hutun ka walal jihadu fi sabilillah ka afi oyi kurakutu ne wuri don to mun ka walal jihadu fi sabilillah afi oyi kurakutu ne wuri kai ne ọba anọchi ụwa dụchigwa dụmụzi kwelomeri tọnya togwurekwa egwu adịghị n'ọrịa dọọnye ngwonye ọlụlẹka ka ọmụkọrọza dadomweyi inekwu ya ụpa apị ya abụrụ ihe arafa ya abụrụ ndị jiri aja ị na-arafa ịhụrụ aganana amụrụ na ọdụkọrọ n'onwe ẹ̀ yana imi arafa ezi agaifa pa nabi adam ọ̀rọ̀ na haram ezi imi yi ṣẹ́mi lórí agẹ̀ láti ọ̀dọ̀ ọ̀kẹ́ arafa. ẹkú rẹ̀ lọ anabi sallallahu alayhi wa sallam lọkọ̀ náà sábà pé arafa yóò kásìrì sálẹ̀ tó nàdí àlùbáàkìyà ìlà ẹni tọ̀rọ̀ mu domini jẹ́ ihu na bìbíà ọ̀yà náà wọ́n bẹ̀ di domini jẹ́ ihu na bìbíà ọ̀múlẹ̀ náà má gbọ́dọ̀ náà tẹ́tẹ́ wọ́n ìlà ẹ̀rọ náà gẹ́ wọ́n lé ìlà àwọn ọ̀gá wọlé ti yẹn wà mí gbúgbúrú ẹni ka wọlé yìí wọn nà gẹ́rẹ́ wọlé yìí wà mí gẹ́rẹ́ wọn nà gẹ́rẹ́ iná ìlà wọlé wọlé yìí wọn nà yọ̀fà bí o ti ní o ti fẹ́ dà ká ó wà wọn nà yọ̀ wá bí wà wọn nà yọ̀ wá èwúrí ìmẹ́lì wọ̀ wá èwúrí ìdílé ọwọ́ wá èwúrí àlùbáríkà wá àtẹ́tẹ́ àtàlẹ̀ ọwọ́ wọ̀ wá wọ́n yọ̀ na ya yapata ambo eluna ekotana karuhono lumuno lwaki kunyala na omuyo ti oyo atwaila naini sinayi na isinayi kozi ọlọmọ ẹni islam asọmọka wabenuyi wakwete wapatul islam lọọfi kaka, amẹkaka ọlọmọ ayọyọ ntọ ya dànù ọwọ ẹmúlò ayọyọ wọlé hi anọtọ wẹhẹ lọọtọ láyé tẹ dànù ọnyá nìyọ bẹ́ẹ̀ wíjọ́ náà ká àtàlà sí mi ọ̀nà náà sí mi òwe ìjọ náà fún adúlẹ̀ náà sí mi ẹ̀kọ́ náà fún adúlẹ̀ sí mi dá àbújá ẹ̀kẹ́ abẹ́rẹ́ bá sí mi ẹ̀kọ́ náà máa nìyà ọ̀nà máa dùn báyà ànyẹ́rẹ́ náà kẹ̀kẹ́ òun náà fi pé ìwé nìyí àní ọ̀ntọ́wẹ́rì àrẹ́wì abdul salatu wa taslim ọ̀nà náà fi lóye ìdìgá òmìnjẹ́ náà fi yàtọ̀ àrẹ́wì ọ̀rẹ́ lọ ọ̀nà àwọn ti jí báyìí lẹ́nu ló la mọ̀ sọ́wọ́ rẹ̀ ló ọkọ̀ náà jẹ́ lẹ́nu ìwé náà bẹ́ẹ̀ dédé yìí lù náà kùmọ̀ ọ̀nà ìyá tó lọ náà ká ìjọ àdámẹ̀ wòlí mẹ́tò akéèkọ́ mi wòlí mọ̀ mẹ́ta àṣọrẹ́ di àrẹ náà làwẹ́ àwọn ni lẹ́yìn wòlí mẹ́ta wà jìdí gbogbo ìyá ẹ̀dá ìka tí wà náà wà nìka ojú kí wọ́n yà sí jù wẹ̀lẹ̀ wa àwọn bá wà walimatun aqiqa agbáwo aqiqa yìí kí ayé aqiqa yẹn nà yẹn mọ̀sálásí tó mọ̀rí. ọmọdé subhanahu wa ta'ala ilé àyèzọ́ náà ọ̀rọ̀ iná ọlọ́run ọ̀rọ̀ sí súnà jẹ́ ká máa yọ́nà tó lè mọ̀rí ẹ̀yìnzó náà mọ̀lá iná ọlọ́run inú iná là kékeré anáìka ẹ̀yìnzó náà ọlọ́wọ́ yìí. ẹ̀yìnlọ́dà ọ̀dùkọ́wáyé ló ń pèrè lọ́nà orí ọjà ọ̀hún wá ẹ̀yọ́dọ̀ ọ̀hún wá kọ̀ jẹ́ ìdọ̀dọ̀ jẹ́ ìnà bẹ́ẹ̀ sì yẹ́ ẹ̀ ti yẹ dèwé ṣe ó ti yẹ èèmù tí wọn ló mọ̀gbẹ́ yìí dẹ́ẹ̀ká mọ̀gbẹ́ yìí kùmà òwe yìí ojú ìdáná fè mẹ́ẹ̀ ẹ̀wọ́n náà lè wà kọ́ àbí awutana ika muto nya ita dotu ah ama na kachara wa ira nene mke achiga ga puta pe mehe a milita ga na nya dirian oyo na ya ya haram wa ni ma me ama ya ya ah le me ni na ti cheru ga kan o da ko nye no se ni do ni ne a he ni shan do sho ben ija tin ki ona da ka inye no ne ni ne ni shan na ni na la ilaha illa allah rasulullah sallallahu alaihi wasallam kuma àwọn ìmọ̀mọ́ bá ní ọ̀sẹ̀ yìí ń bára kì í láti mọ̀ wẹ́rí máa ka àwọn àmì kuma àbọ̀wò olùdá òwe yẹn náà rẹ mọ́ ìwà àkáwọn ọmọ òwe gbé ọmọ mi lọ́jì náà náà kẹ́ ọ̀gá ọ̀rọ̀ àtò tọ́ náà jọ́fẹ̀ ọ̀rọ̀ lọ́kọ̀ láyọ̀ ọ̀wọ́ múlẹ̀ àwọn múlẹ̀ kọ́ àrùn onímọ̀ náà gàdá àgàtú ní adídùn yọ sábà náà ọ̀dọ́ ìyẹn lẹ́kẹ̀ẹ́ kasafin ọkọ̀ wúlẹ̀ ọmọ mẹ́rin dàgbọ́ ọ̀dídà òwúrẹ̀ kuma anyị nshọtọ dàkọ̀ tí òwúrẹ̀ ọ̀rẹ̀ ẹ̀ wúlẹ̀ nyà dàkà ọmọ ètò èdè òkà kò ríhìn bàtọ̀ ẹ̀ nàdọ̀ nàtọ̀ ẹ̀ ọmọ èhì ọ̀tọ̀ ọ̀rọ̀ ọmọ èdè òbí dọ̀tọ̀ ẹ̀ ọmọ èdè òbí nà ẹ̀ nà ọkọ̀ ọ̀rẹ̀ ètè nà àtọ̀wọ́ bẹ̀tẹ̀ tún yàtìmẹ̀ ìjà mẹ akadini bẹ wà lẹ dọkọ kwash kọwakọwa delikate kó wà jẹ kẹmẹ ka ẹnu mr big lọ yẹ kí mr ìyẹlẹ wà rẹ wàtọ ọnyẹ lẹkọọkọ mi ọwọnyẹ amẹka lọsọ wa ni ndọba ni sọ ẹwọnyẹ nana mẹka wọn lu sọ ìwọnyẹ nẹ mi dọwọ sọ wa náà wọn lu sọ yẹ rọrọ ẹsẹ ẹ bá yà èyí yẹn lórí iṣẹ aláwọ tó yà lá náà ká yẹ wẹlẹ àmọ́ àgbọ̀ e anyị ní sí ìyàtọ̀ àgbọ̀ ńlájẹ́ náà rí rí àmọ́ a bá sọ na náà nìyẹn yá ẹ̀ní ọ̀nà ó lè rí èsì ní ẹ̀ní àkọ́mọ na rí òkú wa ní ọmọ àwọn lè rí ihe ní ẹ̀tẹ̀ rẹ̀ báyìí kẹ́wọ́n yẹn lákòó ẹ̀yìn náà ọ̀gbẹ́sọ̀n àjẹ́ ihe ilé ni ọmọ kuma ịsa. nwanyị lórí ẹ̀yà ló gáwọn ọ̀nyá lórí ìtìrè ẹ̀rọ ẹni yóò gbòòrò ló wà pẹ́wọ́ ọ̀jẹ́ àfáwọ̀ rẹ̀ ha náà yẹn tọ́kọ̀ láti yín náà wọ̀ kọ̀ọ̀kan ẹ̀rọ wa mú yín tó apá wọ̀ ọ̀nà ẹ̀rù la wọ́n mú yín ọ̀gbọ́n pẹ́wọ́ ọ̀jẹ́ ẹ̀tẹ̀rẹ̀ pàtẹ́lí ìdá ẹ̀yin ni wọ́n kéye wọ́n nyàtòrí nyà lamẹ́ríkà dìkì yóò kú wọ́n mọ̀ bí ìrọ̀bọ̀ àgbà gbọ́ọ̀rìn àbẹ́ẹ̀kọ́ ọ̀jẹ́ nẹ́ta rẹ̀ dà wọ́n kú

ọyọ gbogbo akọ am i love you kaka wa i love you ẹ ẹ i love you i miss you wa kẹkọrọ náà tọ ọnyẹ náà ọmọ nìyà ọmọ yìí ó sì dá ọmọ nìṣọ dó ti nẹ bọ a mọzi dó owó jẹ náà máa iná kan ní jẹ náà ó dó orí rẹ dé ewu jẹ náà kàkà ọjọ káàdì gọọmù rọ ẹrẹ rẹ na ẹmẹ afọ yìí. àgbà wọn ilé tó ìdánwò lọrùn

ẹgbẹ náà ni àmì òwú ni sọyì àmì kọ àmì ọlọ ìwọ ọlà ni wà mọ ọlọ ìwọ ọlà kẹlẹ ni ẹ wà mọ ọlọ ìwọ ọlà ni wà mọ ní màkà ẹ wà mọ ọlọ ìwọ ọlà tó sẹni kó nípa tó fún olówó ẹrú kan ọbẹ lẹsẹ kẹyìn láti nẹ ẹhọ ejijì ẹsẹ wọn lẹsẹ kẹyìn wọn ìwọ náà wọn kà ẹkọ yà ọ bẹ̀rẹ̀ wà kẹne kẹne kẹ wàá rí ìdí yìí ẹlẹ o sàlámù aleykum àjẹlẹ dùmọ yòó dọwọ àdúrà kò wà àgbà tìrù wọn. ó tó wọn ni anẹ muhammad aleyhi salatu wa salam ọ̀hún ní ọ̀nà ẹ wọn ní kùnyà kẹlẹ ọ̀nì àmọ́ ìgbà náà ní àyíṣà rẹ̀ jọlọ ọ̀nà ìwé ìṣọ́ ìdáná ènìyàn àyíṣà ló máa ní ló tó wọn yìí ẹ̀yìn tó wọn lọ́wọ́ mi dá lóòrùn mi ọ̀hún kàkà ó tó wọn mẹ̀jẹ̀ lórí wíyín lọ tí pẹ̀fúm sẹ́yìn tẹ̀lẹ̀ lọ sẹ́ẹ̀tẹ̀ ya wọ́n tó ń rí màá ẹ̀kọ́ ọ̀la kàmẹ́ jẹ́nẹ́rà mẹ́ tọ́wọ́ dọ́rọ̀ dá àkọ́ ọ̀la ìjọ òtútù ayẹ́tẹ̀kẹ́ náà ẹ̀ṣẹ̀ dọ́jọ́ orí sunwó èyí lórí kúrò lé mu tó ń rí kùn fún mi èyí alùpàá náà nǹkan kọ́ àwòká sùúrù àti ìyìn ìrẹsọ ìdájọ́ náà lónìí. ìgbòkúrò àti ìmọ̀ ẹ̀rì ẹ̀rì àti ilé ìmẹ̀ àwọn náà ṣe ń dá ọkọ náà ṣe tu ṣáàtú rẹ lọ́pẹ̀rẹ́ sọ́wọ́ àwọ̀ alákàkẹ́ ní èsì ìlú. wàá dákẹ́ sọ́ọ̀sì ló wà lọ́wọ́ o ló ṣe ọwọ́ rẹ okú bá àgẹ́tọ́ bá lọ àwọn òrèrè iṣẹ́ ọ̀làwí ló lé wá ààrẹ nìrẹ̀ ráwọ̀ àwọn àmọ̀ nìṣú. sàbóka àwọn madura da amale ya loro duwa madura duwa madum suru na na onye ne ore do kari idoban ewo shatiri yoka shoton na gozi shoton na guru preso shoton trahan shoton turuwa shoton turuwa or porto fa era na ke porto na di kenya pesa mene ukora eme ukori shaitan anu muri akarin quran ka innahu innahu kaidu sahir wala yuflihu sahiru aitu hata òun ga bí ètò ètò dìrìndìrì lẹ́nu ọ́ní ọmọdérì mẹ́ kẹ́hìndù sáhìr òun ga bí ètò dìrìndìrì lẹ́nu ọmọdérì mẹ́ wàláyé wọ́n kọ̀ báyọ̀ lọ́nà mi lọ́la ẹ̀yìn mi ní ènìyàn ti rẹ̀ rà pàá inú koran àná mo ní mẹ́ kàánù wọ́n lọ dọ̀ ọ̀gbọ́n wọn ọ̀gbọ́n yá inú wọn lẹ́nu ẹ̀yìn kárí ní yàrá ìwé yẹn nọ nìyẹn yọ ìlà ẹ̀jẹ̀ náà yọ àyìn bọ́yà náà ẹ̀bá tí ló káyì yìí ìwé yẹn yọ ìlà kà ọ̀rẹ́lá ọ̀rẹ́lá wọn náà wọn náà ó lẹ́mẹ̀ẹ́ máa rẹ̀ aza muji kuma ya kwato mu ya shuzi annabi alaihi salatu wassalam inna bi zalika imam al-bukhari wa muslim wa qala annabi ka law anna ahadakum idza arada an yati ahla faqala bismillah اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإنه لو قضي ولد في ذلك لا يضره شيطان أبدا أو كما قال عليه أفضل الصلاة والتسليم النبي صلى الله عليه وآله وسلم وكا أنا نقول يرى أنني إيكو كابوسان ليكو إيه أمهيني ونرى يتيني النبي كادو كاكا بسم الله لما دون نقول كاكا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رضتنا ujuma ne doka aka me imani homoni kuma la ya duru ma asmihi a ah, ida na siri homoni tinan ya yi sai ton kata tuwa ah. aka me imani homoni اللهم جنبنا الشيطان ومري شيطان شو من اللي وجنب الشيطان ما رزقتنا لو الشيطان اللي سمو انا كذا انا سمع انا وفي سمع انا ميزان ايه oyi kafɛ wale miri usi na kafɛ wani dan ne bi dɔn lɛ mɛ tɛn donc innahu la kudura wala tun fi zalik ago kumuri yɔ mɛ ka anyi se wosi ka ɛwuri se o mɛ wa ni fɛn o na ne shaitan awa nyɛ ɔka la ya duruhu shaitan shaitan ni shaitan nana tula ale shaitan ɛnyi tun katolo na nyɛ nkutuwa ntumula ɔka la duruhu shaitan bɛ abadan fo yoro tibe tọ́ àbáyé mi ní àná ewu di ẹni wọn kó wọn ní dìkà ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah àwọn kan báyìí tó kọ́ ní gbìmọ̀ ní ká àná wọ́n mẹ́rin dani ya yà máa ká àṣekè ṣètà ìyẹ́rẹ́ màá nìyẹn nínú ṣètà àwọn yà máa nìyà ló àrùn yìí òde ẹ̀ o ló jẹ́ ọ̀wá máa dàì kí ṣètà náà wà á yọ ọ́ dàì kí ṣètà náà o. àdúrà náà àbùkà àdọ́yọ̀yọ̀ rà dáa ɛmɛ ɛwuwe báyìí wọn kyerɛ bó kura nù ɔrɔ kaka amani dɔrɔn ɛnyɔra bisimilah alahuma jannibna shaitan wa jannibi shaitan ma razaqtana ɔkyerɛ yɛ ta kɛnɛ awo ɔkɔtɔ wuna wɔ yɛ ahan abɛ awɔ kɔ ɛwɔ asa ayi wuna n'awo bɛ ɛrɛ ɔnyɛ bɔ na aba ɛrɛ wɔn n'agɔ n'ɔgɔdɔ bɛ afa n'ɔdɔ yɛ pɛrɛ kɛlɛ. أنا بلغ هكا بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا ọ̀tán ẹ̀rẹ́ta kọ́ mi ọ̀pẹ̀ yìí ọ̀pẹ̀ dá òkúrò ní àpárí kàkẹ́lẹ̀ wọ́n mọ̀ tó kábà ní fẹ́ kúrò sí ògẹ́ سعيد ابن المسيب آخر المتقدمين رحمة الله عليه أما ينه يعني، أبوك nrọrin ina abita bi enyo na isabna ọmọ enyo na ẹdẹ ìkọlọ kàtẹyìn ẹyẹ bá ká fẹ aa dótan dótan tó wọn bá wọn ẹwọn nọ nìkan wọn adé dùn ọnìmẹ mẹẹdà ọ ẹyẹ sẹbẹ nkata ni anabi sọlọ lọhọ alẹ wa ali wa sallam kò ẹ má ni mẹ dùn ẹka ẹ wùdí sẹ wùmá màá bọ àwọn ìṣètò ẹ nọ láyé gbogbo pèémẹntì anagba wɔn dɛ ɔyɛ ɔso ni so ewuri ti wa mɛ di shaitan nana wɔn ɔwɔ dɔn ne wa wɔn agogo shaitan nana ɔrɔ amoka tete ɔdi ne wɔn ni tuɔ ama ka adam alayhi salam dɔkɔ ne kari tu yi dɔka la akudan na lahum sirata kalmustaqim summa la adiyan lahum min bayni aidihim wa an aimanihim wa an shama'ihim wala tajidu wala tajidu أعظم مريكاكا نا نعم. فاستفزز من استطعت منهم برجلك وخيلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا يجي الهوتو بكا عمري هو رات تزلن نهيمي أقول كان كما كرزي النبي آدم عن ما نأكو أزكي واجزو بجزي لما ما ما نأكو بمرزوين أزاونا

they pure like that and hausa mi dare yi ki wala chere ki wa ba yi chere bando la nyeke e ke na wo ko wala e ra pa la wo le ke ke ndu wa be kwete o mi ke no wa yin shetan wa ka ku ni o ni nyeke no wa ni wo to kuma wala aulad do ra ni wo tinu yele ama to anale e je ni ka kare na no no wẹ́n jẹ́ kàdíṣe ìdáàbò yíwọ́ tínú yẹ́lẹ́wà máa wà á mẹ́tí ọ̀nà wà á bàkà kò sí o kí sáyẹ̀

ọ̀nà amanyẹ kẹyìn ọ̀nà yìí sábà mi síjà lẹ́yìn rẹ̀ bàbá lórí ẹ̀rọ náà ká ojú náà tiẹ̀ pé mo rí pàwọ́ àwọn àtẹ̀wọ̀n lè fi kárí ìdí rẹ̀ fẹ́ẹ̀ nípa ẹ̀sẹ̀ rẹ̀ ọmọ rí yà àkójì tọ́ àrùn yà ọ̀hún alukọ́dì ìyá àdúrà ìmọ̀kùnkùn ọ̀ka ọ̀hún ọjọ́ nípa mẹ́sìká ẹ̀yìn wá ṣètàn náà pé wọn kátà sọ́wọ́ àwọn ọkọ̀ wàhálà bèèjà dọ́tun ni ọ̀rọ̀ ìwà lábẹ́ dọ̀rọ̀ bèèjà ni ní yí dọ́nà mà kẹ́nẹ̀ lọ́kọ̀ wàhálà yà ṣètàn náà lọ́wọ́ ètú ṣètàn náà kó zigi mi lọ́kọ̀ rẹ̀ Wa dùn iṣẹ́ lọ lọ́rẹ́ pé jì ọlọ́run lọ́rẹ́ ẹ̀dá Ama àmọ́ wọn yóò gbẹ̀yìn lè níyàn ó ní ìdíkọ̀dọ́ ọ̀hún tẹ́tẹ́rẹ́ kiri yẹn lọ kúzákù ilé ìbákẹ́ lọ́ọ̀kà ni ọkà àgbọ̀bọ̀ àwọn ọ̀nàmọ̀nyẹ̀wò sí ní dúṣe ìtọ́ni dọ́ọ̀zẹ́kù wọ̀rọ̀ ká òmórí ànàtọ̀ ká kò mú òkè òzáàzù ọ̀nà ọ̀yíjáde ọ̀nà wàá bá ká kò sí ló ká kò mórí òzáàzù ẹni kẹtọ́ ìwà ka kẹtọ́ bísmìlá aláwọ̀ jẹ̀ níbi náà ṣẹ́tọ́ọ̀nù. وجنب الشيطان ما رزقتنا فأما نيجي ọ̀sẹ̀ ọ̀rọ̀ ìyẹ́dùn mú ní kí ìyẹ́ ẹni dùn ṣe pẹ́rú dọ̀ọ̀má dùn ṣe pẹ́rú dọ̀ọ̀má ẹ̀wọ́n náà lọ pẹ̀lú yahoo ọ̀sìn maka maka ma bísẹ́ náà òtún ìwéré ìlú rẹ̀ ọ̀hún kú lèrè ìgbóòrò ọ̀sẹ̀ ìlú dìbí. àwọn ọ̀rẹ́ ọ̀hún ìgbóòrò àgùkà peter bọ́rẹ̀ àná ẹgbẹ́ na èrè ilẹ̀ ọ̀nà àwọn àbúrò ní èrò àbọ́ni banana kẹ́yìn ni mo zi kùmà bá àbádá àwọn ni mo zi zi zi. tọ́ sọ́mọ́ àkọ́kọ́ wàá rẹ̀ kò sí ìwé jẹ́ lóye kẹrẹ ìbúrẹ̀ àná ẹ̀rọ àná ọ̀pọ̀ àná àfọ̀rẹ́ kristu ìwé òun náà àmì ṣàhà. wàá rẹ̀ wọ́n kéré ẹ̀fọ́ yàrá ní ẹ̀ta àkẹ́ asọ́sọ́ra wọn ti gẹ̀ ẹ̀ta asọ́kùkùrùkù fúrukù ẹ̀ẹ́dẹ́dẹ́ ìyàpò rẹ̀ ṣọ́ọ̀ṣì rẹ̀kọ́ ọ̀zọ́ kìtì ìtàn kẹlẹ́kù yẹn tẹ̀lé àwọn fúláṣí tó mọ́lẹ̀ wọ́n á kò sí wèrè jẹ́ dá ìka àkókò ìrọ́nù yà ẹ̀ kú ní láyà mi kìrì dá ilé ìkóró ọ̀hún bí àtúnjẹ ọkùnrin ní ní nẹ́ẹ̀bà ìlà wọn bí ilé ìkóró òtúnjẹ ìwú lọ dáì kí gbogbo àwọn ọ̀rọ̀ náà gbọ́dọ̀ ká kì máa yà á everybody say kì máa yà á wájú lọ́dọ̀ ká dùn mí dùn mí hey dùn mí dùn mí. wàá jẹ́ ìdíwọ́n náà dọ́ọ̀bì lẹ́yìn bẹ́ẹ̀ kí ni wọ́n kó àwọn ìṣọ́ọ̀sì ìhùn lọ. àbẹ́sẹ̀ náà yín fẹ̀sì sí lóṣì lóṣì ọ̀nà wà fẹ́ta ẹ́ fi nẹ̀ẹ̀ ẹ́ ti yín mà àpò hàlẹ̀ náà mẹ́ta ma wà á yòzẹ̀ lọ́ọ̀bì lóṣì ọ̀fà ń nẹ̀ẹ̀ ọ̀nyẹ́ kó máa ọ̀nà dọ́ọ̀bì kékeré. ẹ wọ́n wá sí wọn ẹ̀kẹ́ kuma jiwe shozi a suka ku zai kane ka wuka wala a charge madura kuma da zai ta da zuma ka ku zai wani na ga mun yawa da dole to tiwe jen a so da to a sai ka bere a wuka abbe isuwe a bibete otoro ire ero ile a apan a kunye mma anyere na otu aka yere dọlọ n'oye ọdọ ọrụ zinit dị ire ọmọ kọt ka anyị miscarriage Then on all cause in the carriage, the same reckoning psychological engines. Ṣé lọ́sọ̀ onígbà tí ilé ní inú rẹ̀ yé rò? Ṣé ọ̀rọ̀ náà wọ́n ní kì í máa yá? Bọ́lá àmàkókò rí kì í máa yá. Àbẹ́ àkọ́. Wọ́n ní bẹ́ẹ̀ ní dùn mí dùn mí. Bọ́lá àkókò rí dùn mí dùn mí. Àti kọ̀ǹgá sọ kọ̀ǹgá sọ ọ̀kàdàkà kọ̀ǹgá sọ. Tọ́ ọlọ́mọ mọ̀jẹ́ ní orí kọ̀ǹgá o. <laughs>

zama ne jizdaka urwaha zama na shahu zama na shahu mane ibijawa mane chete chete din ni mato ho na da zan maro ni yana hu do ni wa wato oni ke no e maka ana everywhere wezi wezi wele ju wele ka aza ne sai wala na ni ka da na ne ya ana do ai ko wíwá ẹni hàn ẹ̀ẹ́n àkùn ìṣúyọ náà lè ti rí tọ̀wọ̀n sí ilé ìlú tọ̀wọ̀n sí tọ̀ rẹ̀ ẹ̀nẹ́nẹ̀ ọdún olúwa ọ̀nà náà lè fi yọ ìlà oníjì mi ìlú mẹ́rẹ̀ ẹ̀rọ ẹ̀rọ kò sí ìwọ́ ọ̀rẹ́ náà ó ṣe oní ìdáni ẹ̀yin zamzam lórí ìwé ẹ̀họ́ ẹ̀yin ẹ̀họ́ ẹ̀sẹ̀ ìwọ́lọ́ náà wà mọ̀ gbogbo ìjọ́jọ́ sí mẹ́ dèwélópì ọ̀kan òsì

private ụwa etupu apa ụwa etupu ọwa ụwa etupu ọta anụrụ ụwa enyi na ọnọnye na iri edo mụzi ụwa etupu apa ekesa na eke n'elu enyi ehụ ụwa etupu ọwa ezonye na ere elu wee re enyi ehụ ụwa etupu ọta ezonye na elu wee

onye ọkọ ọzọ tẹni emete na e bibi nene na ịna anyị zaghị ma jun sada wọta nwanyị tọọ ya ọrị enwe na ebe okwu n'idika wani iso ipu ọrị ẹhụ ịna anyị saa ito oyi ọdịrị ama ịwụ sana too ya na ẹrị gburu gburu n'isi ọrọ ẹhẹ n'isi gburu na raarị aba ọnụ gị n'isi so wàá ya ọrị ọdị ahụ ọkụ ụtụtụ nwaarị ya n'ike ọrụ ọrụ to waje da ma, zan jika da aka ake wannan wani wahala to area area of doctor area na normal, area na kwaye na kwa baya baya nan wato duwa ba duwa su ozi ni je a duk hukuma na ba duwa sun ni je a wuri ciwo ya ta lafiya dire yau sai doro ɗaya da yau sai wai jaduwa wa wani ana na ida ba da wa kan da dorin ako ana na kuda e wa dare wa dare mu dura umuri usin uje ma so kire wa jo e ta la ya uje na uje goro ana uje na wa na kan ni a be kan wa ma me da da mu ri to umuri wa me ga o ku jo na ama ama to ai láti ọjọ́ wọ̀nyí ni. Lọ́mọdé ka àtijọ́ náà ba fa na hure wurin gwa be awo ifo mo yin atu se bi ka aja no ma ago ke ono re ri tin dai ko nya na ma wa na ka nya no anya no ache ono mo yu si o mo ka ona o ta na yu di inu wa no re yahabu liman yasha'u inatha wa yahabu liman yasha'u dhukura أيزوجه ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما omorika òun ẹ̀rọ lè dá ẹ̀kọ́ yẹn náà yẹn náà kẹ́ náà ní kó yẹn òun ẹ̀rọ lè dá ẹ̀kọ́ náà lọ́rùn náà kẹ́ náà ní kó yẹn òun ẹ̀rọ lè dá ẹ̀ka tọ́lá ó tọ́ yẹn náà lọ́rùn náà bẹ́ẹ̀ ló morika òun ẹ̀rọ lè ní ẹ̀nẹ́ máa hàn ẹni ká òun morika bọ́ àwọn ọ̀tá àdá ọlọ́run omi sọ́nù dé yìí òun ẹ̀rọ lè dá ọ̀nà mẹ́ka ọ̀pọ̀ ẹ̀rọ mùsùlùmí. subhanahu wa ta'ala anu muri me me ozena okuyo konye no nyenda ka ujo nyene ke no ama onye koro no nyene kuma onye weka ozodo mujo no ro ro ne me re ura onye weka ra sumbuli apan inu koro muri ya subhanahu wa ta'ala na na ma alhamdulillah ko muri wa kuma wa obìnrin náà jọ pẹ́tẹ́ láìka irú ayé àdéhùn àwọn àwọn ọmọ náà ti kó mórí àwọ̀. wọ́n tó àtúntìwé mẹ́ wọ́n kàkà wá around àkùsẹ́ ọ̀yẹ́ ọ̀yẹ́ ẹ̀dúró ní àwọn àkàrẹ́ àná. sẹ́mu ọ̀bìkà inú màá níbi àlẹ́ ìsọ̀lẹ́tò sàlámù. abdiyen antire no ina kahe to cheke de na to gole bola nan is no one thousand four hundred e da ni aka na ana ne bi ka ka e ono iye no no e ne bi ta no ko ka ta to la o wa nyu ma la bi akaro da ko zo ti ke no ma ni re zo pe do e ko se ko ja ka ade ko ma wala to je wala ma ma me no la dia kallo amma nyiro dia na do ni wo we ene eh. eh, ni aku ko wo je ruwa dole so je da be la do ni wan no no no do ni da be da be la do ni ave ah, ni da ka agwere ni me je no ko ko e ka ke ni onye wo agwa ho ma se mo ni Ese ìwọ ní pàpà iná ni ní. Ṣé mi nìyẹn lọ fi Abaya bi Debina. Or Adebina. Ẹnu ká ti Debina. Adebina. Ẹ wà dán àlùkòyè lu. Ọ̀nà ẹ̀tọ́ ọ̀mọ̀dé wẹ̀ lọ́nà. Adana mọ̀lì. Àlùká ọ̀nyẹ́ náà mọ̀lì. Àlùká ẹ̀nà ẹ̀rọ náà ɛwɔ ɔno akɔla ahodoɔ a wɔre wɔde akɔla no so bɔɔlo da ato rɛ ahodoɔ no yɛ ka kɛkɛ no amɛn ɔnyɛ wɔ ne wuli yɛɛ ase yɛ ɔda ɔpɛ yi mɛɛ ɔmɛ tɔn no mɛn ɛda mɛ yɛ wu ɔno ɔka de ne no do sɛde bi na do tɔ wɔre atɔ dɔla rɛ wɔ ɛtɛrɛ do ma da do siniri iri nnu yɛ wu na ɛyɛ ɔ ɛne yɛ ɛsɛ na nkɔ ɔde mu no da to spoil ahyehyɛ anabi kaa wama anyi ojú ọ̀nà ọ̀nà ọ̀nà amẹ́ríkà bàtà onítọ̀ níbi dáníbi wọn ta tọ́ọ̀ lọ́sítọ́ ẹ̀rù sòdòdò ewúdi àwọn ọ̀nà ẹ̀ka tọ́ àwọn ọ̀nà àmàlẹ́kà ewu náà ani kii nyere tɔ omori yɛ sɛn atɛ nama anire yaayi de ka akɔkɔ na mɛn dama kɛn ɛwɔ sɛ kekere yi dam papa yaayɛ ka hɔn aren ofiri nɛ wɔyɛ nɔ ɔnyɛ nɔ mɛ ɔnyɛ nɔ ɔtɔ sɛ dini nɔ dɔɔtɔ dɔɔtɔ nyiri dɔɔ mɛ dɔɔtɔ kɔ ahihɛ o mɛ ebi nɛ ti da bɛ dua akɔrɔ ɛm kato ni aka sɔn fa ومن كل علم أعمى يبلغك بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل علم أعمى ومن الأعمى كاكا يؤيدك بكلمات الله تامة ما شكل يوم من النبي شكل يوم من النبي أو فقط ما شكل يوم من النبي أو aga kenya ọgbọ ọtịrị ebule na-eka albarka inan ize inan orisere inan ịrọya inan apịsasa ọrụ wayọ inan كلمة الله تامة مع تيسلم من كل شيطان قلت ليه مريم وين قالوا هو الواحد الشيطان طريقة طريقة تنين من يديها كل ده táwọn ọ̀sán ìtọ́nà ní ẹ̀ka ìyókò kọ́ dọ̀nù lọ́sọ̀rọ̀ ọ̀sọ̀ ìlú is a transport group of a power that refer to as ẹ̀ka ìyókò kọ́ dọ̀nù lọ́sọ̀rọ̀. sẹ́yìn ẹgbẹ̀rún bàálùjọ mọ́tò ọ̀dọ́ mẹ̀kúrú bàálùjọ ọ̀dọ́ kà yìí nínú ẹ̀dá ìfàsọ́wọ́ àrẹ̀rẹ̀ إنما آمن الكنان آمن آمن آمن الكنان أنا واني رمض الإمام يقول طبعا أنا دول أدور عائشة رضي الله عنها وتنكر لي صديقة بنت الصديق زوجة الصادق المصدوق رضي الله عنه إذا وانا ما آه إلى يوم رفض بتاع النبي إبراهيم عليه السلام ka anibi mori yi ana hɛrɛ akayɛ ba kɛ na ale yɛrɛ de nu wɔn ìjọba àwọn ọlọ́dọ̀ mori ka yàrá kúni bàtàn wàtàlámàn ala ibrahim ẹ̀rọ nà bẹ́wọ́rọ̀ gbẹ̀rù nẹ́nẹ̀ yàrá ibrahim dáadé di ibrahim olùkọ́ yẹrẹ lọ́la bẹ́wọ́rọ̀ èyí àgbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ rí nẹ́rọ àni ẹ̀kọ́ yìí ọgbọ́ọ̀rọ̀ àti tẹ́lá fi kàn. dáa ètò pẹ̀lú ìwé náà gbẹ̀rù ká kọ́lí wani wishe mai yi zai nuna na da afin su bakari a biyu ne wa ne wa kudin ta na ke ni kuma ya wasa na ro ne ne ta bare da no awon kudin ma ro ro era me ka awon ka to re na ka ne lo su de ya ni awon kudin no ro yi ro ko la ran na ma lo ke do lo yi do su ọdọ ìjọ wọn ní sọrọ àlùmá wọn àṣẹ wọn yìí wọ ọ̀nà àkọ ọ̀nà àkọ ọ̀ìrìtù òyìnbó àpò ọ̀nà àkọ bí o tún fẹ́ẹ́ àkọ bí o tún àwọn ọlọ́kùn tún wẹ̀ àwọn ọ̀pọ̀ orí ìjọ ààrẹ àwọn máa bá nàbà kárì ẹ̀tọ́ ìmọ̀ràn mi dídì kò wẹ́rẹ́ kọ́ra ẹ̀ back to sender isn't it ẹ̀hẹ́ àkọ́nà ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ àdúrà náà bẹ̀rẹ̀ mẹ́ ọmọ ẹ̀ka kà pọ́pùlà débi pàpà àwọn náà àbẹ́ àbùké ìyẹn bá fi débi nàdá ọ̀nà lẹ́yìn ọ̀dà tó lọ́wọ́ tàmá yìí ọ̀dà àwọn ìyá nìyẹn ni. atọ́rọ̀ nọ n'aka yẹn nọ. ọ̀dà ọ̀dà ìdìdò ká á ìdọ̀tí kú ìlànà ìdọ̀tí òyìnbó tẹ a máa táwọ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀hìn ọmọ ẹ̀ ló kata ní mẹ́sìkò tó yá nílé o lóyún ká ó kí ìjọsà ń dọ́ka ẹ̀ ata ọ̀nà wa kà yẹn o ntọ́ mọ̀jọ́ ọ̀nà ayé sọ̀rọ̀ wa wáyé ọ̀wọ́ ayé tó ti wùmẹ́ o akọ̀lẹ̀ ata àwẹ̀ atẹ ìdẹ́ni yìí náà àbí sáà tàbí lókòkò ọ̀fẹ́lẹ̀ lè ní atẹ́fọ̀lẹ̀tì àti ọ̀dà opportunistic parapet náà ẹ̀ka ẹ̀mí yìí là wọ̀ ẹ̀dàkà simple and service bẹ́ẹ̀ ni ìdáná ẹ̀ka ẹ̀yẹ́ ní opportunity dáhùn tó tìlọ̀ wọ́n cause infection ẹ̀mí yíyá wọn ẹ̀rọ wa wọn bó ẹ̀dẹ̀ láàmú ẹ̀ hún. so àtẹ̀wọ́dẹ́dẹ́ kò wọ́n wọ́n mú wọn di dọ́ọ̀bì kí ó lè ó build immunity so immunization ó kó wọn yẹ ọ̀rọ̀ náà ojú kan náà lè dìbò rẹ̀ sẹ́yìn muhammadu mustapha sallallahu alayhi wa sallam ó ń bọ̀ náà rẹ̀ sẹ́yìn ká yé lórí

kuma an ni bia n'o je ehu ama ɛhoro mɛn dɛ ɔta abawo a apesa na apɛrɛ dɔmani kɔnyera nebi ana nebi dɔmɛ wo dɔmɛ yi awɔ baba aminu fidi nihi kamu gɔmiri ɛnyɛ ɛdɛ tɔmɔ ɛnyɛ wunyu ɛnyɛ diɛ nɔn huna ɛdɛ tɔmɔ na ɛkɔn wɔtɔ dɔwɛ hunu wɔ wɔri muhammad alayhi abdul salatu taslim tɔ waa sɛtɛmɛ nɔ nani dɛm nɔ ti nɔ yɛw dɔw de yɛrɛ so evoke evoke is an immune response immediately apart from care evoke immune response dẹ́nu lọ́nà ó contain sucrose the disaccharide or ní two sugar unit and it is good source of energy lójú ọ̀nà ìkúkúrú rẹ̀ so àákàkóka the physiological effect of dẹ́nu lọ́nà rẹ̀ kó alákẹ̀lẹ́ èyí ẹ̀yìn ní physiological effect ọ̀dẹ́ yàmẹ́ ọ̀ntún omi ọ̀ka wọ̀ ẹ̀ẹ́ yàmẹ́ insha allah abe awon didi lo lele nan de ki ton tumuri ki lele nan non non ado afa isu mun tumuri ile wato asan ni non me ajin ni non mun mashare kuma da ku yi adu non ni kaman ere bi hon lo kene wa me eyin ọ̀rọ̀ kakagurẹtẹ ọ̀yan omi ìṣọ̀ka àdújọ mòómòó ebe ama ne dani o shi yani goyi da ka gora ba amma da hujani da ka urizu ka bi kalimati llahi tamma min kulli shaytani wa hamma wa min kulli ainin lamma dumanika ona ko da kai ko ko jara ben to dozi wala maka ai da ne e, umma uzi ni ba yi insha Allah amma hukumuri ana yadda inda hukumuri ko ba don doye ẹwà ní ní ẹ ní ìwúlú tọ ikọ̀ òjò wọn náà ikọ̀ ọ̀nyẹ̀ wọn gọ ẹ̀wọ̀n ikọ̀ wọn náà ikọ̀ àwọn ọjọ́ ti na wọn ẹ̀yìn mọ̀ ní ìkọ̀ ẹ̀nà náà ẹ̀yìn ọ̀gbọ̀n ọ̀nyẹ̀ wọn ẹ̀wọ̀n dẹ̀ dáàdì olù dáàdì kúrú ọ̀bẹ ẹ̀fẹ́ ni ìyẹn ẹ̀yẹ ọ̀wọ́ kókó náà ìka ẹ̀yẹ nyà náà ọ̀rọ̀ kọ́ miss náà mi àyùká ọ̀bẹ ọjọ́ ọ̀bẹ ẹ̀ abatoɔ na na ɔbɛ wɔn a adekyerɛ agye no wɔ meka na ahyɛkyɛ gbɛ meka owó na ɔda mi dɛ ɔka yi adam kɔnya mu ɛnyi sɛ wɔn ɔdan ato dɛ ɔka adam mi yɛrɛ mi sɛ ɔna kɔnya ɔna kɔ akɔnya ahɛ ɛn abɔ kɔs agyɛnɛ bi ma ọmọ ẹ̀rọ tẹ lè lò ẹ̀rọ dọ̀jà ẹ̀rọ. Nǹkan ẹ̀mọ̀rọ̀ hàn ee ọ̀rọ̀ hàn àrùn hàn náà ṣùtì ọjọ́ ọjọ́ wọ̀nyí gbé yọ̀ bẹ̀. Àpò àkọlẹ̀ nìyẹn fún ẹ̀yà kọ́ ọjọ́ lọ́wọ́ àyín tó nìyí. Wàá yẹ sẹ́ni rẹ̀ tọ́ àtọ́lọ̀ mẹ́ ẹ̀wẹ̀ ń lójú àná ṣé pọ̀ wọ̀nyí ò

ada ni ada da sama ba sau da da ban tota da ka ce ido ya no haka ne da shi amma ku kure an kuma na mali awani yawa da ido amma yawa ko ko da kida kana ko koro e kan ko koro non wa ya ba sau da e onan onu adu wa sai ko koro an so ana ne ban duwa na ka min o so na islam islam man wana ka wọn kúkọ ní àmà àwọn ìyànà àwọn tètè bí akọ islam islam wọn rìn kàmẹ́rà àwọn ọbẹ̀ tọ ẹ̀wọ̀ aṣọ́jọ́ wọ̀nyá ọ̀rẹ́ lẹ́wọ̀n dábọ̀ dání lákùn dínú kún ọ̀lìyàdín ọ̀nà yàgbọ̀ sọ̀dá lórí ìṣẹ́lẹ̀ ẹ̀kan lọ́dọ̀ yìí. so wọ́n tó gbọ́dọ̀ mi lẹ wọ́n akún bẹ́ẹ̀ ní ni. àbúrò mi bẹ́ẹ̀ ní ni ẹ̀rẹ́ nìkan alẹ́mi sẹ́lá ẹ̀ tujà nàìjíríà kìíní sẹ́ni bíi tù rẹ̀ dọ́kà wàá nánì ni ẹ̀dẹ́ náà kà ní ẹkú wọ́n lọ́kọ̀ dọ́kà wàá nánì ẹkú kìíjà ní mílíọ̀nù àtúnà ẹ̀ bá pẹ́ wọn dúró ẹ̀jọ̀ láwọn yá mi gàyé ní àgbéga ní èyí ni èyí ni dọ̀ mí ẹ̀ náà mú kó dẹ̀ nǹkan tó mi tù ní. sọ àwọn ènìyàn kan wọ́n yẹ ọ̀rẹ́ náà àdúrà ẹni àwọn mọ̀lúkẹ́ni báyìí sí àníbìkà ọ̀rẹ́ láì tán ìyá abẹ́ mi tẹ̀ ní inú ìdíje náà yá kéka akéka yẹn fẹ́ ní ọlọ́gbẹ́dọ̀mẹ́ wíwájú bí ọ̀rìn ẹ̀wọ̀ ẹ̀wọ̀ yẹn ẹ̀rì òwúzẹ̀rọ̀ ìdúnmẹ́ kuma ìdíje náà yá kéka ọ̀rẹ́ àwòdẹ́ba ọ̀nyẹ́ dáa kọ́ yẹn sọ ẹ̀ra dáa jọ́wọ́rẹ́ ni ẹ̀ta awo de bɔ nɔn ɔwɔ bɔ nɔn anabi da nkonya ilé ẹ̀yẹ dáàbò níbi bẹ́ẹ̀ anáwárúbáwá ni èyí mọ́sí dáwò dẹ́bà dẹ́ ṣáyà ń dẹ́ mami ṣe òwú tutù dọ́ anyi pẹ́lẹ́ o dẹ́ ti náà ntútsá ń dẹ́ mi ní mùmá ni dẹ́ níbi wọn ká ẹ̀yẹ anyi fẹ́ bá ẹ̀rẹ́ sọ́n dẹ́ níbi ké yá pé ìtùlẹ̀ náà yẹ zàfàrà yàrá àkóyè rẹ so zaitu zafaran ada ti ṣe ọnù ló dá ṣe yìí lọ́sọ gbogbo ada ti ṣe kóoru ẹ bọ̀ bọ́ wọn lọ́kẹ́ ni ẹ̀ka ayé ọ̀kan nínú láyé wàá kújú rẹ tó àbẹ̀bẹ̀ wọn mọ́ àmì ọmọ àkànní ìlànà yẹ kó ìhìn bá ọdẹba ọwọ́ lọ́rùn dùn ẹ̀ bá wọ́n yẹn lè dùn kò ní à bá a kọ́ ẹ̀ lọ́sọ. dade za fara nan su sha da a kira ga mene ọwọ gọlọrọ ata ọwọ nye ne ama ọwọ nye nan lọmọ kọrọ ne yàrá mẹ wàá kàkẹ́ genital mutilation wọ́n mi wá gbé yóò gbẹ dá ànyẹ ọ̀dọ́rọ̀ ànyẹ ọ̀kátá nan sebe naa ni iri iri ni kure tɛ dibi ɛkɔ ɛsɛ nɔ dɔn a yɛ nyɛ nɔ ɔra ni nan na awɔ mi tani bi ka a bi tɛrɛ ni o b'a fɛ sɛm kata kana k'o de yɛ ani bi ka ma a bɛ tɔ nɔni tumu yi to a dogo aza o b'a fɛ sɛm kata kana k'o de yɛ bi maa na ma dɛlɛ ma tɔn ɔrɛ o kata lɛ tɔ waa yɛ kan. wo anyo kata ɔyɛ ma bese nen wo wa jɛ ka wo ke jɛ kɛ ihe la tɔ ko hin bɔnɔ ne ma hɛrɛ hã tɔ kata kata ma bɛsɛ nen ko hin ba tɔ kuyɛ mu yɛrɛ ha yɛrɛ taa bɔ wo abɛ kɛrɛ kata bisika ihe mu yɛrɛ wa yɛrɛ hã ni isɛ maa yi lɛ hɔ yodi.

ìyẹn kí wọn níbẹ̀ náà ìsà ha bíẹ́ mẹ́ ẹ̀fẹ́ yìí náà ní onílì táàkì bá wọn jẹun adójú ọ̀hìnrẹ̀ ha yóò zin adójú ọ̀ṣunjọ́ náà ọ̀dọ́ ọ̀ṣunjọ́ dọ́ka òun ní màkú àwọn alhamdulilayi àdéhùn mi lálẹ́ mi òmùrí ojú ọ̀nà máa tẹ̀lé ha yọ èrò ojú ẹ̀rẹ́ ha wọlé e muhammadu lójú ìwú mẹ̀hẹ́ọ̀n bẹ́ẹ̀ ìwú mẹ̀hẹ́ọ̀ bẹ́ẹ̀ wọ́n dójú àwọn kàá wọ́n ahẹ́ọ̀n lójú ìwú wọ́dọ̀ yẹ da àwọn ẹ̀dùn wọn kà jù láti wọn kàlẹ́ náà wọn náà kiri ojú yẹ̀yà ọ̀n ọjọ́ bọ́lá kọ̀ọ̀kan da àwọn ọ̀nà kàtọ́ ọ̀jẹ́ dáwọn ayọ̀ tẹ̀ da àyè túbọ̀ láti ṣe ọ̀tẹ̀ túbọ̀ náà yá ayé ọ̀nà kàánà kàánà dàná dọ̀tẹ́ wọ́n túbọ̀ náà dáwọn ìbílẹ̀ ká àṣẹyà ilẹ̀ wọn ní ìrírí dáàkú ilẹ̀ yẹn wà yẹn wọ́n lọ́nà. the other side of Islam they are not Islam. arụwa na aka ma na-enye ọkaka ya esika ọmamichi ọdọka nche ka ndị jiji ila chere tọ ka ana meme annubian wata amari ọgbọn subhanahu wa ta'ala laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha wal yawm al akhir wa dhakara allaha kathira omuri dara anyi ne wa nnubiye ẹyẹ na kẹyà sáà sọ lọmọ ni sọbi example نموذج حقيقية وهي هما أنا إن وانتمه عليه أفضل الصلاة والتسليم كأنا بتا يا تريك أنا مريه دي تريك أنا كودر ما أنا ما نبغى ترى جوك مريه إذا ما تاني أنت وين يا وين ما وين أواه إذا ما لكل امرئ منهم يومئذ شأن يغنيه إذا ما أواه نينا هذا والله أقول لي أبي شيء أبى نبي هذا ọ̀dà náà fún òkú ẹ̀sọ́ àmì ẹ̀yìn náà dọ̀là ha ẹ̀rọ anabi muhammadu sallallahu alayhi wa sallam ẹni tẹ níbi ọ̀nà bẹ̀rẹ̀ ọ̀ka ẹ̀yìn sí nyẹ̀wò mẹ́ àánì lọ́sọ̀ ẹni tẹ níbi ọ̀nà ọ̀dà tó kú ní sọ́ọ̀nì ẹ̀nà ọmọdéka yẹ́n dìka ẹ̀họ́ ẹ̀yẹ́ nọ àyẹ́ dìkọ̀ nyà ẹ̀ ẹ̀nà bẹ̀ muhammadu rasulillah ọtúnfin ọ̀nà àlẹ́yìn sọlẹ́tọ̀ sọlá ojú ọ̀nà àlẹ́ na kusubu yɛ ne dɔn nɔn kɛm na taa biam a nyigya na maame yɛ rahɔ yɛre mana atɛre ata papa nya ne ibrahim yɛ kɔnɔ ne ibrahim yɛ a yɛwɔ daka anyi yɛrɛ ma sɛre ha yɛri daa bɛ yini ri ta bi hɔ a ne bɛrɛ sɛre ha yɛri daa bɛ a bɛ yɛ yɛri rɛ han ɔn du ne kame a ayɛ nyɛ ne adi sɛ n'ɔsɔ ne ɛyɛ wɔtɔ hɛ yɛrɛ ha sɛre fɛ koro yɔ anabi ka yau musabi iri ẹkú yẹn sọ ẹgbọ ọtí yọ tó ẹkú ìdìmbà àwòta àkọ ẹrẹ tó àjọ ìrọ̀rẹ́ nẹ. àmọ́ wàá mo di ẹ̀yìn múnú wọ́n yẹn fi ọ̀rẹ́ ìyá tiẹ̀ náà kò má wọ́n yẹn sọ̀rọ̀ hàn nìyọ. kuma anabi alaihi salatu wasalam dáa fi zuri kisẹ́ náà yẹ rozi ọ ilé rozi náà náà sá àgózi. wàá yẹn jẹ́ nkúnyẹ́ orí ọ yà inṣàlá

ni o ti yi ojú ọ ní àwọn agbègbè náà ọbẹ dàṣẹ kọ àwọn ọ̀ràn dábàá yẹn hàn ní àwọn ni yín ìtọ́pa ìlérí yín. ilé wọn gbọ́dọ̀ ilé yìí àwọn kan ayé ìṣe bìrì àtọ wọn yẹn kọjá ìwádìí muhammad ọmọ ìlà àtẹrẹ ọgọrọ rẹ onímìsì anabami àtẹrẹ ọgọrọ yìí tó lọ sáyẹn wọn nílẹ ó di akọrin ọ̀rẹ́ kọjá lọ́yọ̀ káwọn ka sẹ́wọ́n dọ̀dọ̀ káwọn dọ̀kà gbọ́ ká ọmọ máa ọ̀tún bọ́tẹ̀ ọ̀ pálí na ọkọ lọrin o wọn máa gbàgbà ka ọmọ ha àtúntò ọ̀rẹ́ yẹrẹ ọ̀la àwọn náà ọ̀ka nù nkúrò dìbí kẹ́ náà mẹ́ni ọ̀ka náà wọ́n rẹ̀ wọ́n rọ̀ra àbá àhàrẹ̀ dà àhàn. tó akọ̀rọ̀ náà ló gbòòrò táà níbi sọlọ́lá alẹ́ ọ̀sánlẹ̀ lọ́ka mílíọ̀nù ní ewu náà ló kékeré ọ̀rẹ́ abdullah àti abdulrahman abdullah àti abdulrahman.

哦，那你那个。